الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي من علينا بهذا العيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على محمد وعلى آله وصحابته الطيبين الطاهرين ومن تبعهم بإنسان إلى يوم الدين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد إخوة الإيمان أوصيكم ونفسي أولا بتقوى الله القائل في كتابه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم أنفسهم أولئك هم الفاسقون إخوة الإيمان عن البراء رضي الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم يوم النحر بعد الصلاة فقال من صلى صلاتنا هذه ولك تنفكنا فقد أصاب سنتنا ومن نكت قبل صلاتنا فتلك شاة لحم فليبدأ مكانه ويا عباد الله اعلموا بأن لا يجر جعل الجرم وبغي من أجزائها قدرة للجزال وقد روى البخاري ومسلم عن علي رضي الله عنه أنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بطنه وأن أقسم دعومها وسجودها وجلالها على المساكين ولا أعطي في جزارتها شيئا منها إخوة الإيمان اعلموا بأن الحجة سنة سيدنا إبراهيم عليه السلام فقد قال عنها رسول الله صلى الله عليه وسلم سنة عجيب إبراهيم رواه ابن ماجه وعامد والبيهقي في السنة وغيره وذلك أن سيدنا إبراهيم عليه السلام أوحي إليه في المنام أن يذبح ولده إسماعيل فقد قال الله تعالى يا بني إني أرى في المنام أني أتبعك انظر ماذا ترى سورة الصعفات هيا عائدنا ومنا قال يا بني إني رأيت في المنام أني أتبعك والله قال الله تعالى قال يا عبدي افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقد علم الله تعالى بعلمه العزل الذي لا يزيد ولا ينقص ولا يتجدد أن إبراهيم وابنه لا يستحيران عن امتثال امر الله تعالى وانهما صادقان في تسجيلهما وامتثالهما ونودي يا ابراهيم قد صدقت رؤيا ان كذلك نجزي المحسنين صراط صوفا إن قدر يمات أن هذه القصة تزيدنا يقينا بعظمة الأنبياء عليهم السلام الذين كانوا كلهم مسلمين لله تعالى متسارعين إلى طاعته وقد مدعهم الله تعالى في القرآن الكريم بقوله وكلا فصلنا على العالمين عباد الله وينبغي أن نقتدي بهم في الإقبال على الخيرات والابتعاد عن المعلومات الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إخوة الإيمان بهذه المناسبة العظيمة نذكركم ونصف بصلة الأرحام وموافاة الفقراء والأيتام والأراضي والمساكين فقد قال رسول الله صلى الله عليه وسلم لبعض الصحابة يا أيها الناس أرضوا السلام وذلوا الأرحام وأطعموا الطعام وصلوا في الليل والناس اليوم تدخلوا الجنة بالسلام عباد الله أبادروا إلى طاعة الله وانتقلوا أوامره واعملوا لآخرتكم وتزودوا بتقوى اليوم المعاد لأداء الواجبات واجتناب المعظمات والإكثار من الطاعات فإنها الباقيات والنافعات لكم في القرب في آخرتكم أخواتي المؤمنات اتقين الله ربكن وآتينا أزواجهن وأقرنا خروجكن وكنا بتربية أولادكن فادخلنا الجنة فادخلنا جنة ربكن اللهم اجعلنا من المتابعين إلى طاعاته وتزدنا على الإيمان ووفقنا لما تحبه وترضاه واغفر اللهم للمؤمنين والمؤمنات الأحياء من الأموات وكل عام وأنتم بخير alhamdulillah adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó wípé òun náà ni ó tún kà ara wọn alààyè nínú àwọn tó ṣe pé àwọn náà ń gbèrò pé àwọn náà fẹ́ sọdún láì ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ kí máa bá wọn láyé má ló jẹ́ pé ọmọ àti kí èmi àti ẹ adúpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba wa. Wọ́n ti mú wájú mú àwa náà kúrò láyé ni èmi àti ẹ náà ti lọ bí ẹ o. Ọdún kan náà láwàá ṣe káà ní sí ìlú ìmọ̀ gbàgbé ọlọ́run ọba wa tó mọ́ sí orí ní ọdún àti máa fún ẹnì kọ̀ọ̀kan wa. Adúpẹ́ fún ọlọ́run ọba láà ọba tó sànú wa pẹ̀lú ọdún òtítọ́ bíi à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì máa ẹ̀yẹ kí mi àti ẹ ká máa pè lọ́lọ́run ká máa pè lọ́lọ́wà àbí olùgbàgbà àbí ká máa jọ́ pè mọ́ ẹ̀yẹ kí ọlọ́run bá láàrin àláàrin bákanáà tó jẹ́ rí pé àmìlọ́wà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rù ọlọ́run ọba ní òṣìṣẹ́ rẹ̀ náà ni ìfẹ́ ọlọ́run àti àtàwọn adájẹ́ rẹ̀ àtàwọn sọ̀rọ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wá pé à ń sọ ìlànà tí wọ́n fi lẹ̀ títí ó fi lọ́tọ̀ ìgbéǹde àlùkìyámà ẹ̀yìn ọmọ ìyá mi nílé ìgbàgbọ́ mo ń kí lọ fún yín bẹ́ẹ̀ náà ni mo tún kí lọ fúnra mi náà wípé ìbẹ̀rù ọlọ́run tó sọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá gẹ́gẹ́ bí olúwa ẹlẹ́gbẹ̀rẹ̀ wá ti sọ nínú tọ́lá ọlọ́run bá yá ayé ẹlẹ́dí ní àmánù mo fi ẹ̀yìn onígbàgbọ́ òdodo ìtẹ́kùnlá ẹ̀bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ní pé ẹni tó bá bẹ̀rù ọlọ́run onígbàgbọ́ òdodo ni ẹni tí ò bẹ̀rù ọlọ́run kìí ṣe onígbàgbọ́ òdodo wàlì ìmọ̀ dáadáa ṣùgbọ́n fún ìgbàgbọ́ ó ní ìpele ìpele bí tákùn àwọn bá ti rí òun náà ni ó mọ ìgbàmínì irú ìgbàgbọ́ tí ń bẹ lára wa. Wàlìdẹ́ni látara àdí rẹ̀ kọ́lá ọlọ́mọ àìsùn náà jàmọ́ á. بأن الإيمان يزيد وينقل يزيد بطاعة الله تبارك وتعالى وينقص بمعصية بالمعصية. تريد يا معطوني سنة nínú àgbọ́yé tiwa náà nítorí ìgbàgbọ́ ìmọ̀ lékún ó sì máa lékún kí ni wọ́n jẹ́ kí gbàgbọ́ lékún òun náà ìgbàgbá ń tẹ̀ láti ọlọ́run tí a bá ti tẹ̀ láti ọlọ́run ìgbàgbọ́ wá ní lékún náà nìyẹn ẹ̀sí gbàgbọ́ ẹ̀bọ́ wá dínkù tí ò bá ti tẹ́wọ́ àti ìpínlẹ̀ káfíà á ti ní ọmọ ọjọ́ yẹn ẹlẹ́tẹ̀ ó yóò náà ìmùtí ìjàlè àbúkọwọ́pọ̀ àwọn ẹ̀sẹ̀ míì náà tó jẹ́ àwọn kàbá ìròjù lọ àní ti torí rẹ̀ fi ní kéfì yìí bẹ́ẹ̀ náà wà ní ẹni tí ò mú kí tí ò lè sì náà ọjà ìròjù gbogbo ẹ̀ pẹ̀lú ó dé kírun ìlọ́sọ́gùn pẹ̀lú ilé kí wọn nípa ọtọdún ẹbọ irú ẹni bẹ́ẹ̀ ṣe onígbàgbọ́ òdodo nínú Islam nínú jẹ́ pé ọ̀rọ̀ ìgbàgbọ́ tó ti pàtàkì mọ́ èmi àti yín bẹ́ẹ̀ náà nìbẹ̀rù ọlọ́ Gbogbo ọ̀rọ̀ ilé ìtàn ọwọ́ ni wà sáàmù náà tún máa ń kọ́ da ọmọ ìrìnlẹ̀. Kẹ́ni kọ̀ọ̀kan yín, àyèmí tí mo sọ̀rọ̀ ara yín èmi náà, àtẹ̀yìntẹ́ ìgbọ́ mi, ọlọ́ni kíkà lókù lọ́wọ́ táà ń tí ìwájú lójọ́ ọ̀la èèyàn mọ̀ ya ni ẹran lábẹ́ pa iye o àwa kan náà làbowó rà àwa náà lápá fún àwa ọlọ́run ọba náà ló dá wa náà nígbà tó bá wọn náà yóò padà mú wọn èmi àti náà kúrò láyé kí ni ọ̀bẹ kan sórí ẹ̀ tẹ́ bọ́ ló fẹ́ kú sórí ẹ̀ ní owó náà béèrè tẹ́sẹ̀ láńlá ìwọ náà fẹ́ kú sórí rẹ̀ pẹ̀lú kó jẹ́ jẹ́ mùsùlùmí tọ́lọ́ ọmọ orí dì lọ ọlọ́run ìkọ̀kọ́ ó padà wà wà ìjẹ́nà pé pé Islam náà ló ṣe kú ṣùgbọ́n tí iná ìjẹ́jú kan àti ní ọjọ́ kan láwárẹ́ máa fi pan bẹ́ẹ̀ ó yàtọ̀ sí náà wàhù ó yàtọ̀ sí náà yunifásà ọlọ́run àbẹ̀rọ gbogbo tí ó lè mú ìyàwó náà pátá ọlọ́run kú tẹ́lẹ̀ wá yọ́kù nínú gbèsè ayé wa bẹ́ẹ̀ náà àwọn tẹ́rù rẹ̀ sì tún wájú ọjọ́ ọ̀la tẹ́ẹ̀bì ní kábàámọ̀ náà láyé mùsùlùmí gbọ́dọ̀ láà fún píṣọ̀ rẹ̀ náà bóòlù wọn ṣe ní tọrọ jẹ gbẹ̀yàní rẹ̀ ìta gbọ́dọ̀ gbájúmọ́ iṣẹ́ wa ní èyí ó ṣiṣẹ́ ó tọ́ wa ó sì tún sí sí ọjọ́ wájú lẹ̀ torí kìí ṣe gbogbo ẹni tó bí wọn náà ní ó jèrè já jèrè ọmọ wa gbogbo ẹ̀yìn lọ́wọ́ láti gbé àwọn ọmọ yín lọ́wọ́ sókè àlá tó máa rẹ̀ Gbogbo àwọn tó kún náà táwọn ọmọ bàbá náà yóò tẹ́lú lọ sókè, ọlọ́run sẹ́lẹ̀ bá wa fà wọn sókè. Àwọn tí wọ́n wá sí ìlú bí náà àtẹ́lọ́run fún sẹ́lẹ̀ wá fún ọlọ́mọ ayé. Ọlọ́run láyé wà dákùnlá ẹgbẹ̀rún ọlọ́run, iná ọlọ́run ọdún bí máa tààmà lóòrùn, torí pé ní kálukú yín bá ṣe aláàyò èyí tí ó ti tàbí ní ibi tá à ń lọ lọ́dọ̀ tó dà sí àmọ́ yẹn pé pé ọlọ́run bá fẹ́ fi wá sọ láyé tó bá kú fẹ́ da gbogbo asájú ìjánà bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó bí tó bá sì ní ná lóun fẹ́ da gbogbo wa náà sí pé kò jẹ́ sẹ́ni tí ó wà ìjánà kò sẹ́ni tó lè fi ọlọ́run ọba nípa ṣùgbọ́n nípa ní fún fi ìjánà wọ́n parí fún fíṣàmì

mọ́sílẹ̀ àlẹ́kọ́wàtíwà àti ọ̀sẹ̀ àdáyàn fi ń kú lórí ẹ̀sìn ọlọ́run kó tẹ̀lẹ̀ wà fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́rin wà látàkùn lálẹ́ bí ìrìnà tó lá ọlọ́rin ẹmọ́dé àgẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti gbàgbé ọlọ́run wọ́n gbàgbé ọlọ́run ọmọ ìyá mi irú ẹran tá fẹ́ pa yìí pa àgbàgbé ọlọ́run ni ìrún tá wá kí yìí pa àgbàgbé ọlọ́run ni àti àrùdá ń ṣe wọ̀ láti ilé wa tàbí débí láàbùn wọn ṣe padà lọ ní ní ó fi Ah, ìjọ mẹ́rin mẹrin mọ́gbìn látara bí àgbàdì ọlọ́run lẹ́rin ẹ mọ́tò wá jẹ́ tó ti pé ọdún ló ń dìtà ní ìsìláàmù jẹ́ni kí wọ́n kí wọn ìrọ̀lẹ́ ta kíníkì báyìí ó ẹ̀mí kọ́lọ̀ kó tó ẹ̀mẹ́ ọ̀kan wá ti gbà náà lọ

ọlọ́run náà wáyé káwọn náà gbájẹ ara wọn ìyẹ́ ní wọ́n ma lo ìgbésí ayé bákúgbàkú tí wọ́n fi kú síbẹ̀ wọ́n ma yá mi ìyá ń bẹ nínú tààrí ìkẹ́ náà ti wà nínú tààrí tó bá ní nínú àrí wọ́n tó lè gbà ní wọ́n tó tààrí èmi àti nínú tààrí tó ló wà mọ̀ yá lùkì Torí tó lọ́gbà ti nínú tààrí, gẹ́gẹ́ bí ọlọ́wọ́ àwọn ọ̀sán nínú tó lọ́dún fàásọ́jàpọ̀ ápùnà sọ̀rọ̀ yẹn ìwọ ọlọ́run tó bá dúkó bá lọ́mi lára dìgbà díẹ̀ ní tó fi ẹ̀pá mí nírú àtìkò tó pa mí à èmi ló bá mọ́ sí sàárà wà ápùnà sọ̀rọ̀ yẹn bí bá wọ́n jẹ́ sínú àwọn ènìyàn yẹ àwọn àpáàdé wa mú nínú ayé àyè náà ni ni ìyá mi, mùtàfẹ́fẹ́fẹ́ jẹ́ni tí ó mọ̀ sí sára. ẹran ní ẹ̀ka fẹ́ fàyín náà náà mí àlùwá ní sọ́jà kọ̀ orí mu kan ló náà jẹ́ nínú sára. wọn ò ní ká tàn pé ẹran báwa ayé wa ní kẹ́kẹ́ jẹ. ṣèlérí àyíká fún mẹ́ta ni ìdá kan bẹ́ẹ̀ ní ìwà àtàwọn ará ilé rẹ̀ wọ́n ti wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n ti tó náà ní ẹ̀rọ tẹ́ lè nínú fámìlì yìí náà yóò ti tó mo para fún mi ìgbàdà sí mẹ́ta tó mọ̀ pé yóò káyí tó wá ti pa ewúrẹ́ náà ó dá ẹ náà sí mẹ́ta náà ní o ó rí pé ìyàn ní tó nǹkan ṣùgbọ́n ó wí ikú wá ti mọ̀ náà tó ti bọ́ sí ṣẹ̀yà ò fẹ́ ká pọ̀rùn bọ ìta ní kàbà kápá àríwá kára mú ní pa tó wá jẹ́ mọ̀lú pa tó wá jẹ́ àbò pa tó wá jẹ́ àbùmà pa tó wá àtìmọ̀rí nítorí ti pàtàkì ní àníyàn àti ẹ̀fà ìkọ́lọ̀ bá jẹ́ ìyànà lọ́wọ́ àlòmú a wọ̀lá ìmọ̀ àkúfà wọ̀láàkì ìyànà lọ́wọ́ àtẹ́kùwà ní mọ̀ ó lẹ́nu alẹ́rẹ́ ọ̀pá ẹ̀jẹ́ rẹ̀ ẹran ara rẹ̀ òkú ìjọ́dún ọlọ́run ṣùgbọ́n tí ó dọ̀rọ̀ ọlọ́run nílé ẹran jẹ́ nǹkan yẹn òun là ní ìyàtẹ̀ ìdúrí ẹ̀bá Yẹ́tò ọlọ́rọ̀ bá kẹ́nà lọ́rọ̀ tó mú bẹ́ẹ̀ mú á, jẹ́ káwọn wípé á ọlọ́run kẹ́rì àníyàn ni pé bọ́tọ̀ ṣe fún mi lówó mílíọ̀nì ànímí àbí mílíọ̀nì ànímí mo fẹ́ pa mọ́lù 200 so ti fẹ́ fún àwọn aláìní àwọn ní ti wà àwọn ní ìpàdé bẹ́ẹ̀ lọ wà tí ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ wà mọ́lù ẹyọ kan wà ń gapá káàkiri àdúgbò nígbà tẹ́lẹ̀ òní fún àwọn èèyàn kọ̀ọ̀kan èèyàn bí one thousand ní ààbò tó wọ́n ti bí three three hundred thousand ẹ̀ multiply ẹ̀ by one thousand. ṣùgbọ́n wọ́n yà pa ẹjọ́ bá ti ká mọ́ wọ́n jẹ́ kí ti ẹ́ ní ọmọ wọ́ torí ìgbàlẹ̀ ìpàpẹ̀rẹ̀ ọ̀dẹ́ lásán ni ilé ìtọ́jú fún fáwọn èèyàn tó ní gbàdájá tẹ́ẹ̀ṣẹ́ yẹn lùsì ìlú jẹ́ pé àníyàn gbọ́dọ̀ dá láàrin àwọn ọmọdá tẹ́lẹ̀ ìwádìí tó tẹ́ẹ̀ sí ìpa ẹran yìí ẹ̀ tí ìjà níyàn yìí pé kúrẹ́ ọlọ́run olùgbẹ́fẹ́ rẹ̀ Tọ́kọ́wọ́n lọ nínú ìtàn tí ó gbé àfẹ́ gbára wọn lásìkò ìtàn kápẹ̀rẹ̀ aléyá látòrí àjẹ́bì bọ̀ ní Màrí Ìtàlá lórí bẹ̀rẹ̀. Nígbà tó ń tọrọ ma lórí rẹ̀ ọlọ́ pèsè náà lọ ma tó bá fún mi máa ṣe jọ́ sí fún ọ̀nì. Ó sọ ìwà tó wà láyé ń gbà yẹn, òun náà ní kéèyàn pa nǹkan ẹlẹ́mìí fọ́lọ̀ lẹ́ran tọ́ ọlọ́run bá wá gbàdúrà rẹ̀ nígbà tó lọ́wọ́ wá gbàdúrà rẹ̀ ọmọ wá ní àgbà ọlọ́run bá ẹ̀wá àyíká lẹ́bí ìrọ̀ yìí àyíkàlá túrò àlá ní ti wọ́n wá wọ́n fi àlá jẹ wọ́n ti mẹ́ta lẹ́bí ìrọ̀ yìí mọ̀ àyíkàlá àlá ti wá ní wọ́n gbọ́ àlá mi ti ti mọ́ sẹ́ tọ́lọ́ bá fẹ́ sàánú ẹlòmíì tó àlá ọlọ́run bá lè sàánú rẹ̀ àràmọ́ta láwù yóò àmọ́jẹ́ fọ́nà ọba gbogbo ìyà lè wọ́n wà máa fi orí tó aláàrẹ mọ́ tẹ wọ́n máa yan káàdì à mo dára burúkú bá ìfi ọ àyí mú yẹn mú yẹn ọ lọ́sọ bá láàrẹ sí ìyà kò fún dára burúkú mọ́ sọ anábì Ibrahim wà lálàá wọ́n ní àwọn ṣèjọsìn yẹn fọ́lọ́hun pẹ̀lú pípa ọmọ wọn ọlọ́ọ̀bá wa rán wọn létí na anábì Ibrahim aleyhisselam ọlọ́wọ́n bá ní ẹni rẹ olódodo ni ó wá fẹ́ mú àláyẹnsẹ̀ ẹ̀kọ́ tèmi àtẹ́fẹ́ náà ni pé tàbásà déhùn ká inú bàjẹ́ pé ah, ọmọ kan tí mo tún wá bí náà ni ó tún wá rí báyìí ni tún pa ọlọ́wọ́n bá kìí ọba ọlọ́run ti mọ̀ pé yóò pa ó kàn fẹ́ dán wò ó sì fẹ́ fi kọ́ èmi àtìyín lẹ́kọ̀ọ́ ó wá attempt ó wá lọ bá ọmọ rẹ̀ pé mo rí nínú ojúran mi pé ìní àdìbá òkà mo pa ẹ́ fọ́lọ́hùn torí pé mo ti sàdé òpin máa fi ẹjọ́ sìn fọ́lọ́hùn náà ni ẹ wọ ọmọ rẹ o kọ́lọ̀n kó sọ ọmọ gbogbo wa lọ́mọ rẹ o tó bá fẹ́ yàwó rẹ ó bímọ rẹ o tó bá lọ́kọ rẹ ó bímọ rẹ ṣùgbọ́n tó bá lọ jẹ́ pé vice versa ni bọ́kọ rẹ bá ṣe rí lọ́mọ rẹ ó ṣe rí bíyàwó rẹ bá ṣe rí lọ́mọ rẹ ó ṣe rí o àyàfi àwọn tọ́lọ̀ bá bá sànú torí pé nínú àṣà Yorùbá oníbọmọ̀ bá jọ ṣòkòtò yóò jọ kíjìpá ìgbà míì ó sì lè jọ ṣòkòtò kó tún jọ kíjìpá yóò mú méjèèjì aburú wà pé méjì tí bàbá àti ìyá bá dáa náà tó bá jọ ṣòkòtò tó jọ kíjìpá tẹ́rí pé gbèsè ayé àwọn ọmọ fi dáa ìyẹn ló yìí jẹ́ pé non negotiable ni àwátájọ́kùnrin àtẹ̀yítẹ́jọ́bìnrin àti kájèèyàn rẹ̀ abẹ́lọ́n kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ láàrẹ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀n fún mọ̀sẹ̀lẹ̀ wà bá wa tún ṣe ọmọ rẹ̀ náà wá ní tọ́ ìrẹ́ bàbá mi ẹ ṣe ń tọ́lọ̀ ọba yín pa yín láṣẹ pé kẹ̀ẹ̀ṣe sàtàjìdú ní inṣàlá nínà sọ́ọ̀dìrẹ̀ ẹ̀ẹ́rì mi nínú àwọn tí ó ní faradà tí ó ṣe sùúrù nígbà tẹ́ bá fẹ́ pa mí ìwọ ọmọ tí bàbá rẹ wá ní ọya ilé ní kò lọ ṣe bàbá rẹ ò ti wọ́ tẹ́nu fún o ní tí ó ṣe láǹfààní dáadáa láyé ni bàbá rẹ taari rẹ sí o ṣùgbọ́n ó kọ̀ ó ṣe yẹn ó kọ̀ ó ṣe yẹn nǹkan mìí ló lọ ń ṣe ọmọ tó bá ti kọ̀rọ̀ sí òbí rẹ̀ lẹ́nu ìgbésí ayé irú àwọn ọmọ bẹ́ẹ̀ kìí sábà dá o àbàwọn tọ́lọ̀ ohun tí ó bá kàn fẹ́ sànú náà ó wá bẹ́ẹ̀ ṣe ó ti mókùn ó ti mọ́bẹ wọ́n wá ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ lọ pa ọmọ nígbàtí ó fi débẹ̀ ni ọlọ́run bá aláwa ní tọ́ ìrẹ́ Ibrahim alayhi salam àti rí ọ àti rí ọ pé olódodo ni ọ àtọmọ rẹ̀ àwa fi àgbò tó tóbi ọ̀fàdẹ́yìnà a fi àgbò tó tóbi a fi ra ẹ̀mí ọmọ rẹ̀ nílùú jẹ́ pé ta bá fẹ́ pa ẹran fọlọ́hún ẹran tó ní kìmí náà ló dà ẹran àgbò bí caption azeem àgbò tó tóbi ṣùgbọ́n ìwọ̀ wá túmọ̀ sí pé tó bá lówó àgbò tó tóbi gẹ́gẹ́ bá ṣe gbọ́ lọ́jà àgbò one million ó wà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n téèyàn náà bá rí èyàn mọ̀ yí pé ó tóbi lóòótọ́ ṣùgbọ́n tá bá fi compare àti last year kò tó bẹ́ẹ̀ àgbo five hundred ní last year kò ní wọ́n tà ní one million lélẹ́yìn kílíkàlẹ̀ àyà bọ́lọ̀ ti mọ́ ti àwọn ọjọ́ náà nìyẹn bó ti wá wọ́n náà tó náà ṣẹ́ àlá ń ṣe àwọn abẹ́lọ́n kò sí bí ìlú ṣe lè le tó kọ́lọ̀ kó mọ̀jẹ̀ kó lè fẹ́ ní kọ̀ọ̀kan wa Ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ẹ̀kọ́ tí a tún kọ́ ń bẹ̀ náà ni pé ká mọ gbọ́ràn sọ́lọ́run ọba wa lẹ́nu ẹjá gbìyànjú ká tẹ̀lé àṣẹ Ọlọ́run ọba wa ní tó bá ní ká mọ́ ṣe ká mọ́ ṣe nǹkan tó bá ní ká jìnà sí ká jìnà sí àbẹ̀ Ọlọ́run kó mọ́sálẹ̀ wá sí wá ní onígbàgbọ́ lódodo ìkúwátàlì ìmọ̀ nínú táàtún fi kìlọ̀ fún wa gẹ́gẹ́ bí ànábì ṣe mọ́ ń ṣe sallallahu alaihi wasallam ìmọ̀ ń pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn ẹbí wa jọmọ́ mùsùlùmí má jẹ́ qati'un rahim má jẹ́ ni tí ó mọ́ já okùn ẹbí torí pé ànábì sallallahu alaihi wasallam ní arrahim pé tẹ́ẹ̀rí okùn ẹbí wọ́n so mọ́ àga lára sí ọlọ́run ọba aláàbáyìí ni tó bá ti wá ń di ojoojúmọ́ ní mọ́ ń pariwo pé ìrẹ̀ ọlọ́run ọba ò áúsìl máa ń wà sọ́lá ní ẹni tí ó bá ti so okùn ẹbí pọ̀ ìwọ Ọlọ́run máa so ìkẹ́ rẹ mọ́ bẹ́ẹ̀ náà ni máa gé ìkẹ́ rẹ àánú rẹ kúrò lára túbitú rẹ tí bá ti ń jákun ẹbí inú jẹ́ pé ìkánà àwọn sọ̀hábà radiyallahu anhum sallallahu alaihi wa sallam ó fi máa móríbọ́ kúrò lára burú wọn ibadallah ẹ̀yẹn rúsìn ọlọ́run anábì sallallahu alaihi wa sallam sọ ni wípé ayyuhan nas ẹ̀yin èèyàn asu salam ẹ máa kíra yín ẹ máa fún àlàáfíà ká kìí sí ìwà mùsùlùmí kó rí ọmọ ìyá rẹ kó mọ́ lè sálámọ̀ sí torí ìkùnsínú ti jọ ń bẹ láàrin yìí ẹ yanjú wàhálà tí wá ń bẹ láàrin yín láyé tẹ́ẹ̀bọ̀ wá rí yanjú wàhálà tí yín nìyẹn tẹ́rí ti sálámọ̀ tí ó bá àṣẹ wáyìí gbogbo gbàtẹ́ bá ti ń bára yín pàdé ẹ̀bọ́yá nu yín dùn síra yín àbí òdùn o ma bá ti tẹ́ lọ tó bá wá wù kó náà mọ́ dáhùn òun alkiyama bẹ́ẹ̀ kan náà ká mọ jẹ́kálàáfíà kó jọba láàrin ara wa mùsùlùmí sí mùsùlùmí mùsùlùmí sí kèfèrí kèfèrí ni wọ́n lóòótọ́ ìsìláàmù fẹ́ ká bá wọn gbé pẹ̀lú àlàáfíà nígbà tá a bá wá fẹ́ bá kèfèrí gbé pẹ̀lú àlàáfíà wàkẹ́fà ánìl mùsùlùmí bóò ló ti wáyẹ kí ìṣe rẹ kó rí sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí wọ́n ni wà á ti imú tọ̀ ẹ̀mà bákan ẹ máa jẹ́ wàsílù àríàm ẹ máa da okùn ẹbí pọ̀ mọ́ máa já okùn ẹbí wà ti imú tọ̀ ẹ̀mà bákan náà ẹ máa fún àwọn èèyàn ló ń jẹ ẹran yìí fún ìsọ́nà mẹ́ta ìwọ ọmọ ìyá mi ìdá kan tìwọ àtẹ̀bí rẹ ìdá kan fáwọn ará àdúgbò tí wọ́n pẹran ẹni tó bá ti pẹran kò ní ìdíkẹ́ tún fóun lẹ́ran mọ́ ẹni tí ò bá ti pa òun ní kẹ fún un tó bá wá wálé yí pé bóyá ẹ̀yin dáná ẹ ṣe patí pẹ̀lú ọdún ẹ lè sáàkọ́ ẹ̀ ṣùgbọ́n tó wá bẹ́ bákan náà ká nítẹ́ lọ́rùn wọ́n náà ti rí pé ìwọ̀nba ẹran tó parí ìwọ̀nba tó bá ti dọ́dọ̀ rẹ kìí ṣèwọ nìkan ló fún ẹ̀yin náà yọnu sí yẹn àwọn tátùn wá gbà káàkiri ó lè gbà lọ́dún èèyàn mẹ́wàá ọdún èèyàn ogún tí ẹ ti ju tàwọn tó pẹran gan náà lọ tẹ bá ti gba ìwọ̀nba tí ó tó yín jẹ lénìí lọ́la nínú fámílì yín ẹ fi àwọn míì lẹ̀ káwọn náà láǹfààní àwọn tí ò lè rí gbà káàkiri lọ́dọ̀ àwọn ẹlòmí wọ́n ní ọjọ́ bàbá ní wàhátì ẹmọ̀lọ́kọ́ ní àpọ̀lẹ̀mọ́fà ẹ fún àwọn tó ti rí pé kọ́rin òun ní ayọ̀ ọ̀kà kò lẹ́tù kó mọ̀ tọrọ ọ̀kà inú rẹ̀ yọ́wà tó bá ti kíràn yìí nìkan ọ̀gá ẹ̀ṣà ní tọ́kì àbí ẹ̀dìyẹ àbẹ́já ọlọ́sì nínú ilé tó tẹ́wọ̀n lọ́rùn ìpínká àwọn abáyí alágbájá ẹ̀rọ ọdún ìdá ìwọ̀n ló wà ọ̀rọ̀ wà á ti mọ́ àìkọ́ ni ẹ̀ ìbíṣẹ̀ ilé àṣọ ni ẹ̀ èyí náà ti rí nígbà tẹ́ ń bọ̀ ládùúgbò yín ẹ̀rọ àwọn tí ò sọ ẹ̀rọ mọ́ta táwọn náà ti jẹ́ mùsùlùmí tẹ̀ ìjọba ẹ̀sọ́ nú ojúṣe yín wa ìwádìí ẹran níbi níbi bí ẹran ìtàkùté ẹkún wọn lẹ́ran ti pé tí wọ́n bá ti ẹ̀rí mi gbà wọ́n bò mí inú tí wọ́n gan náà ó dùn wípé ah, àwọn ẹ̀rọ jẹ́ títí wọ́n tó dúró èmi ọlọ́run ọjọ́ tẹ́lẹ̀ mi ti jẹ́ lánàá àgbẹ̀yìn ọdún ìdùnnú ọlọ́run bá ti ṣe fáwọn ata tó kún lówó ta pẹran àtàwọn tí ò pẹran náà tó jẹ́ ìdùnnú fáwọn náà ọlọ́run tẹ́lẹ̀ wà nílẹ̀ wá nù ẹgbàlájà pé ẹ̀tẹ̀ láti ọlọ́run àti súnà àníyàn Muhammad sallallahu alaihi wa sallam ẹgbàlájà pé ẹ̀tún fún àwọn èèyàn ní ẹran balhapio tàṣímọ̀ àlọ́rọ̀ ìpìlẹ̀ ni pé kápẹ́ àwọn èèyàn ní tútù kápẹ́ ní tútù ọ̀dẹ̀ ara rẹ̀ láàmú lọ́wọ́ bá kẹrin ní ní ti ọwọ́ àwọn màálù kò sí kankan nínú sẹ̀rí àwọ̀ àwọn bàbá wa ló kàn mọ́ mú yẹn wa tó dà kí ìyẹn pa mọ́lù ládàá rẹ̀ ó pọ̀ ju kí ìyẹn pa àgbò lọ. ibi táwọn bá ti wá ní pé àgbò ni ọlọ́run bá fún àdájọ́ ìrọ̀ yìí kì í ṣe mọ́lù mọ́lù náà tàbí láyé làwọn bàbá ti gbọ́lá fún àgbò gbọ́gbà tí ànájú bẹ́ẹ̀ tó wá sọ́lọ́gbọ́ àwọn ìwọ̀sẹ́lá ràkúnmí àdájọ́ kọ́kọ́ dárúkọ. tó lẹ́yìn yẹn ló ti darúkọ àgbò lẹ́yìn yẹn ló ti wà darúkọ ewúrẹ́ ewúrẹ́ náà wọlé yá tó ọmọ yá mi tó ti pàdé olókòrò ní láti yá. lẹ́yìn ọdún yìí kò wá lówó tó tó nǹkan wọ́n ké ewúrẹ́ náà látòrí ọlọ́run wọlé wọn pa nígbà níbi tó wọn bọ́ra wọ́n ti wulẹ̀ fún wọn màálù ló pa láti ẹ̀ owó màálù wá yọ agolo yọ ebi tó yẹ lọ́dún ni. tó wọ́n ti láti mú àná ìwọ́pọ̀pọ̀ pé ẹran fọ́lọ̀ wọ́n á ní ká lọ bẹ́ ra ẹran màálù gbogbo àwọn tí ń tẹ ẹran káàkiri náà ká tó wọ́n pẹ̀ ẹran ládàlá wọ́n fi tì síríọ́sì ẹ lọ́ máa ń bẹ̀ ni ẹkùn ilé ìsinmi ẹrin kọ́ta rẹ̀ ẹ̀dúgbé ìyànà ọ̀gbìn bàbá wa dáná kò sí náà ti dá nínú ìpìlẹ̀ ṣùgbọ́n nínú ọ̀nà tá a máa fi ṣe dáadáa tó jẹ́ látàkì ilẹ̀ Yorùbá òun nìyẹn kò sí láburú nínú ìyẹn náà. bẹ́ẹ̀ náà ni wà ní mọ́tà àwọn tó ń bẹ̀rẹ̀ àmọ́tẹ̀lẹ̀ wa béèrè ni àwọn wà béèrè. tó ẹ tó bá béèrè yòó náà ẹ fáwọn náà. wọ́n ti ní ọdún kan ní ọ̀dọ̀ wa ní àlùdáyà.

ọ̀tá bá wọn àjọ náà ìwé àwọn ọ̀tàlá olúwa gbọ́rọ̀ yẹn lẹ́nu wọn yẹn wọ́n fẹ́ mọ́ wá ní káńdó náà wọ́n lọ bá àpáwọ̀ tó ti wá bá lọ́dún náà yẹn yá kò sáà ẹ̀wọ̀n owó máa tó wà lọ́ọ̀kan àtàwọn mẹ́rin ìkàtà ìlú sọ wà ní ẹ̀lú ọ̀lọ́ mo sì rí bẹ̀rẹ̀ bá ti kí gbogbo ẹ̀ tí káwọ́ apá lókún rẹ̀ wọ́n lọ bá wọn ṣe sọ ṣe ẹ̀rọ ọ̀gbọ́n yín ẹni báyìí ti rò sí orí ọ̀ gbọ́n sọ báyìí lọ sọ wọ́n láti ṣe

ọlọ́run bá ní wà á ti ìmọ̀ lẹ̀kọ́ ní ẹ́ wọ́n mú tà ẹ̀bọ́ ẹni tí ò ní wá gba yín ẹ̀tún fọ́ àwọn tí ó wà tọrọ lọ́dọ̀ yìí abẹ́lọ́ ẹni tí ó lè mọ anáwó tí ó lè mọ sàánú òníkọ́lọ̀ ọ̀pọ̀lẹ̀ ọ̀kan wa wọ́n ti wá lárun ní ìparí ẹ̀rọ àyá mi lórí nínú ìlà bára bí ti mọ́ sí náà yẹn tó wá ti jẹ́ mẹ́rà tí ó tún wá ti pẹ̀lú bí ìgbà àwọn obìnrin alábìnrin nígbà tí ó ṣe àìsọ́wà ní ọ̀rọ̀ wọ́n jẹ́ kó wí pé àwọn obìnrin ló pọ̀ jù lọ náà àwọn obìnrin àlejò tí wọ́n wá tàjẹ́ tí ọba ń gbọ́rọ̀ ọ̀nà bóòlù ọkàn jẹ́ tó máa ń rí tó máa sọ mọ́ tó àti wọ̀n wú ìwà tó lè pé ìyàwó náà ni obìnrin ní ìdí tó yẹ ọ̀nà lálé yóò tún máa sọ fọ́kọ̀ rẹ̀ ní pé ó ti fi bílẹ̀ ibi tí wọ́n máa wọ́n náà ní láti pa ọ̀wọ̀n náà tó bá ti gba débi pèsè bóòlù wọn wọ ọ̀nà fún ọ̀run láti fi ọ́ òun láti fà wọ́ lọ́wọ́ ní ó dára ní pèsè ti àbílẹ̀ fún ọ̀dà tiẹ̀ lọ. Ilé òkú bá ọ̀ kí òkú bá yé àwọn ọmọ rẹ̀ lọ́mọdé àtúnyàwó rẹ̀ lọ́mọdé àkọ́kọ́ náà fẹ́. Wọ́n ní kí ló dé táwọn òbí pọ̀ ọ́nù náà à àlẹ́ ní bẹ́ẹ̀ ni tó wọ́n lọ́wọ́ ayọ̀ sọ́dà èyí lẹ́nu bú àwọn ọkọ yín tẹ́lifà àkọ́kọ́ láwọn ìgbà ìtọ́jú obìnrin wọn náà mọ orí ìyàwó jẹ́ sọ́kọ rẹ̀ tó bá sọ̀rọ̀ náà báyìí ó hàn ní mọ́kà ìyá ìgbà tó bẹ̀rẹ̀ lé lórí èyí mú kí òkú rí wọ́n ti gbó ọkọ rẹ̀ tẹ̀lé ti sàmúlò. ó di ẹlẹ́kejì nínú tí ó jẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀nà náà ó náà di pé ẹ̀ múre ẹ̀ kí ló ṣe mú mi náà ẹ̀ ṣe báwọn ẹgbẹ́ rẹ̀ ṣe báwọn ìyàwó wọn rèé ṣé kó lọ di àmúlọ́bà torí pé yóò àbí bóyá ká tó gbí báyìí tí báwọn èèyàn ṣe ògùn owó àbí ẹ̀ẹ́ sọ pé bàbá ẹmú ọmọ rẹ bóyá kọ̀ bí àti gbẹ̀yìn rẹ sọ pé kẹlọ fi ṣòwò ìbáwọn obìnrin bú ní ìṣèlú yẹn ọlọ́pàá iṣẹ́ tọ́kọ̀ ẹ bá fi tó bá bí ọ nínú yóò ti kàdára. Bákan náà, ẹmúrí 500 ló ní, ó lóòwò ní ju 300-200 lọ. Ó gbá kó sàdó àwọn. Bóyá tẹ̀fẹ́ náà wo gan ni pé máa tẹ̀wọ́ sí ìyá alábẹ́jọ́ kẹ̀kẹ́. Bóyá 5,000 gan ló wà lápò rẹ̀ tó fẹ́ fún ọ pé jẹ́ ti ẹ̀ sọ pé mo fẹ́ fún ní 300 ìlà wọ́n bẹ̀rẹ̀ ní kí èrú mọ́lẹ̀ kí ni kí belé ṣe àbútú jùlọ òmòrè òmòrè ọlọ́run fún mọ́sí wà lálẹ́ ìmòrè wọ́n wá ní kí láwọn lè ṣe táwọn ní wọ́nà àmì wá tẹ́lá ìgbogbo ẹ̀ lọ sọ́lọ̀ ayọ̀ tẹ́lá sọ́márìlì ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ mọ̀ sọ àbẹ̀ yìí ọ̀pọ̀ nínú kan ló lẹ́tọ̀ọ́ láti rí. Ìjẹ́ pé wọ́n máa wọ ìtàkùn ìwòwò, pípín ìgbàgbé rẹ̀, ìtàn rẹ̀, ẹsẹ̀ rẹ̀ kí ló mọ̀ sí sílẹ̀ káàkiri tó bá tẹ̀ tí bojú bó akọ tí ó bo gbogbo ibi tó kù lára rẹ̀ bí ọ̀rọ̀ lọ tí wọ́n bá mọ̀ gbìyànjú kó lékún ní mọ́nì ọkùnrin ọlọ́kùnrin mọ́gbà káàkiri lórí fóònù àìmọ̀ iye márẹ́jì ló ti dàrú àwọn obìnrin tí ò lẹ́kọ̀ọ́ wọ́n tún gbajú àwọn obìnrin jẹ́ lábẹ́ ẹ sọ́ra pẹ̀lú tiktok àwọn ẹlẹ́ ààbú wọ́n ti pọ̀ lórí tiktok ọlọ́mọ́ta àwọn ìyàwó abẹ́ ò ẹ̀mọ́ òkú tó ní ẹ̀jẹ̀ máa mẹ́lẹ́ àná ní jó àtọ́ ìdè jó ipò àwọn tó fẹ́ jẹ́ àwọn olórí ìlú nìyẹn ìjẹ́ àwọn kò sàǹfààní fún wa gbogbo àwọn ẹlẹ́ àtúgbó dédé ọlọ́ọ̀lọ́ ìgbà ní ilé ọ̀ bákan náà tó ní kẹ́ẹ̀ máa ṣe sàárà wọ́n ṣe sàárà tó fi ní tí ò bá fẹ́ wọ náà mọ́jú lórí kòkòrò jẹ́ ẹni tí ó máa tọ̀ ẹ̀ nínú dúkìá tara jẹ́ jẹ́ ẹni tí ó máa tọ̀ ẹ̀ bákan náà ẹ jẹ́ ẹni tí yóò tọ́ àwọn ọmọ yín dáadáa ọjọ́ ọ̀la yín ni ẹ̀ ọ̀ kí àwọn ọkọ̀ yín bá kú tán yóò kú ipò àwọn ọmọ ọ̀ gbogbo àwọn wàhálà táwọn bàbá ń ẹ̀wúra ní pẹ̀lú wa ẹ̀wùra yí pẹ̀lú wa àwọn ọkọ̀ àwọn ẹlòmí ò gbádùn má àtìntì títí pọ́ kò ní kúrò láńdé ẹ̀yìn ìyàwó sì ń jẹ mọ́ra sáyìn pé àwọn ọkọ̀ yí ti ń lọ nìyẹn Ẹ̀gbà wá gbé káwọn ọkọ̀ yí kọ́ta ní tírẹ̀nì àwọn ọmọ dáadáa lójú ayé wọn, ọlọ́run tẹ̀lé wà á tẹ àwọn ọmọ wa ilé láyé ìgbà tí lọ́jọ́ sí ìgbà kìí ọdún ilé ìta ṣe fọ́lọ̀ kó ṣe ní ọdún ayọ̀ ọdún òdùnlọ́ fẹ́lìkọ̀ kan wa gbogbo àwọn tá a fẹ́ pẹ̀lú ọlọ́dún lẹ́ẹ̀mí náà èyí tó jù báyìí lọ nǹkan lọ jáde pa àwọn tí a rí pa lọ́dún ìlú náà banújẹ́ bọ́lọ̀ ó dé oró téèkì ilé ayé nìyẹn ẹni rè kí kí lọ́dún tí ń bọ̀ ẹ̀yìn náà ẹ pẹ̀ràn ọdún lọ́n àlàáfíà èèyàn bí jẹun ọlọ́run tẹ́lẹ̀ wà fún tó bá dùn lẹ́ lọ tí ó bá lálàáfíà yóò mọ̀ sáàbù yóò mọ̀ kúrò lẹ́nu ẹni ṣùgbọ́n àwọn tó sì ìkìlá sí pé ọlọ́mọdàbà mọ̀ lálàáfíà àtúnwájú ilé ìjọ nàìjíríà bẹ̀rẹ̀ látòrí ààrẹ wa pẹ̀lẹ̀ bọ́lá àmì ẹ̀sìn mọ̀gbó ọlọ́run sọ àpọ̀ ọmọ àṣẹ báwa dárí wọn sí òdodo gbogbo àwọn ètò tí ó jẹ́ kí lágbádùn pàjọ́ mọ̀ ìlú gbogbo àwọn tí ń bá wọn ṣiṣẹ́ papọ̀ náà ọlọ́pàá wa ti àwọn náà lẹ́yìn lọ́wọ́ darí àwọn náà sí ibi òdodo gbogbo àwọn apá wa pátá wọ́n wà láyé ọlọ́run ẹ̀lú mọ̀tàlá tí ọba wa fún ogun wọn àwọn tó ti lọ bàwà kẹ́ wọn bàwà bẹ̀ wọn àwọn àti ọlọ́run bá lórí àlámọ̀lẹ́ ọ̀kan wa orí ayé àtàkì àmà aláàmúsẹ̀lẹ̀ wa fún wa ọgbẹ́nà àtìlá bí fi àtẹnà wákìlẹ̀ àfírọ́tì àtẹnà àtìlá àjọbẹ̀ náà wàhálẹ̀ sẹ́lọ́mọ̀ àti àmì أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك